kábíyèsí wọ́n jáde wọ́n sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lé máṣọ́lá ló ń kí o ẹ kú déédéé wòyí i am welcoming you back to my channel whatever time you are morning night evening i say good day to you all this is Mashola i normally speak Yoruba on my channel and sometimes English ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n sọ̀rọ̀ o wọ́n ní wọ́n ọ̀dà gbogbo àwọn olórí yìí except queen uh, dr elizabeth o pé kí wọ́n move lọ sí olórí quarters torí queen naomi ń padà bọ̀ wá sí matrimonial home gbogbo wọn náà ló kúkú mọ̀ pé queen naomi ò ní legal wife kábíyèsí wọ́n ní wọ́n ń padà bọ̀ wá sí matrimonial home wọn o. Wọ́n ní kí gbogbo wọn kẹ́rù wọn. Èyí tó ṣe ní palace tó. Dr. Elizabeth nìkan ló máa wà palace pẹ̀lú Queen Naomi nítorí wípé ó lè ní àwọn nǹkan méjì àbí mẹ́ta tí wọ́n jọ máa ṣe. Why? Iṣẹ́ palace pọ̀. Àwọn nìkan ò lè dá gbogbo iṣẹ́ yẹn ṣe. And Dr. um, Elizabeth ò lè fún Queen Naomi ní any problem. Nǹkan tí Queen Naomi fẹ́ nìyẹn o. Nǹkan tí bá fẹ́, òun Kábíyèsí máa bá wọn fẹ́. Nǹkan tí wọ́n bá dẹ̀ fẹ́, làwa tá ń sọ̀rọ̀ yìí máa bá wọn fẹ́. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká lọ sínú gist tèni. If today is your first time on my channel, can you please go straight and press that notification bell? You see that notification bell is very, very important so that when I post any gist, you can get it. My name is Mashola. I normally speak You know I speak Yoruba on my channel. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni o. Ẹ ṣé mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. Ẹ̀yin èèyàn lé. Hmm, ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé yìí ó yà mí lẹ́nu inú mi dẹ̀ ń dùn honestly. Queen Naomi ti jìyà gan. Queen Naomi ti jìyà gan. Ìyà yẹn ah ó máa ó máa di ìdùnnú fún wọn ní agbára ọlọ́run. wọ́n ní kábíyèsí ní àwọn really miss ìyàwó àwọn àti ọmọ àwọn wípé bí Queen Naomi ò ṣe sí nínú palace yẹn wípé ó dàbí ẹni pé wọ́n mú nǹkan kan jáde nínú ọkàn àwọn ni ẹ̀yin èèyàn lé bẹ́ẹ̀ máa gbọ́ jẹ́ máa gbọ́ o. kábíyèsí ní pé àwọn ò sọ fún àwọn ìyàwó yìí pé àwọn divorce wọn o wọ́n ní wọn ò ní láti máa tójú bọ́lé babaláwo kiri lórí ọ̀rọ̀ yìí pé àwọn ò fẹ́ fi àwọn sílẹ̀ wípé enough is enough pẹ̀lú gbogbo ìranà tó ń ṣe kiri ipe gbogbo ẹni tó bá ṣe yẹn táwọn bá tún gbọ́ àbí táwọn bá rí evidence ẹni yìí ò ní láìkí nǹkan tó máa ṣẹlẹ̀ o wọ́n ní àwọn fi wọ́n sílẹ̀ láti máa jẹ orúkọ àwọn wípé àwọn ò divorce wọn o ṣùgbọ́n ibi táwọn bá fi wọ́n sí nìkan jókòó sí ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist wọ́n ní nǹkan tí àwọn ò lè fi ṣeré òun ni ìyàwó àwọn àtọmọ àwọn o wọ́n ní wọ́n dẹ̀ ń padà bọ̀ wá sí palace wọ́n ní so ibi tí àwọn bá nìkan lọ ibẹ̀ nìkan lọ wọ́n ní ẹni tó bá wá rò nínú wọn pé òun ò lọ ó lè gbalé bàbá ẹ̀ lọ ẹ̀yin èèyàn lé ẹjẹ́ á máa gbọ́ lọ wọ́n rí mariam fẹ́ jà bó ṣe bí kábíyèsí ṣe sọ̀rọ̀ ìtàn wọn ní mariam dìde jà ipe kí ló dé òun ò ní kúrò ní palace wọ́n ní ìgbà tí àwọn olórí tó kù rí i pé tí àwọn bá bẹ̀rẹ̀ sí follow step mariam àwọn máa máa kóra àwọn sí wàhálà ó máa lè jẹ́ nǹkan tí kábíyèsí fi máa láwọn ò fáwọn mọ́nì wọ́n ní wọn yà sọ̀rọ̀ wọ́n ní wọ́n yà dákẹ́. so kábíyèsí ní tó bá jẹ́ pé láti fi gbogbo wọn sílẹ̀ ni láti fi mú ìyàwó àwọn wá sí inú palace. Àwọn ò mind o láti ṣe. Wípé torí àwọn mọ̀ pé nǹkan kan miss ní life àwọn. So èèyàn kan péré tó máa kù nínú palace bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, òun ni Dr. Elizabeth. Because iṣẹ́ pọ̀ nínú palace láti ṣe. Queen Naomi ò dẹ̀ lè dá ṣe tán, ẹ̀yin èèyàn ilé. Ẹ pé, hmm, ọ̀rọ̀ yìí ó lágbára. Ẹ jẹ́ ká gbọ́ tán dr elizabeth inú wọn dùn láti step down fún queen naomi láti jẹ́ kí queen naomi wá sí inú palace láti gba àyè wọn padà so wọ́n dẹ̀ fi rọ wọ́n dẹ̀ rọ queen naomi pé àṣẹ wà lọ́wọ́ queen naomi ibi tí eh, wọ́n bá darí ìgbé àwọn sí àwọn máa lọ ẹ̀yin èèyàn lé hmm, kì í ṣe nǹkan kékeré o ẹ̀yin blọ́gà òfò tẹ́ ń sọ̀sọ́kùsọ tẹ ní pé wọ́n fẹ́ gba Tadéníkáwó pé Dr. Elizabeth fẹ́ jí Tadéníkáwó gbà lọ́wọ́ Queen Naomi ni ẹ jẹ́ stop gbogbo rádaràda ọ̀rọ̀ tẹ́ máa ń sọ tẹ́ bá ní nǹkan kan sọ èdè lọ jókòó yín ṣé tẹ́ bá tiẹ̀ gbọ́ gist ẹ kọ́kọ́ máa digest ẹ̀ náà kó tó di pé ẹ fún síta báwo lẹ ṣe máa ní wọ́n fẹ́ síìzì Tadéníkáwó ṣé kábíyèsí kọ́ ló bí tadé ní káwò ní tó fi máa síìsì tadé ní káwò ẹ kí n ronú sí nǹkan tẹ́ máa ń sọ ń gbà mí ẹ wo ẹ̀yin èèyàn lé ẹ̀yin ṣáà gbọ́ ṣe rí Dr. Elizabeth èèyàn dáadáa ni o èèyàn dáadáa ni lóòótọ́ mi ìmọ̀ wọn personally ṣùgbọ́n àwọn parent wọn àwọn èèyàn sọ pé èèyàn dáadáa ni wọn ṣó ti yé yín wọ́n dẹ̀ raise wọn up dáadáa ìwà yẹn lẹ́rí tó ń wù yẹn Tó bá yẹ pé wọ́n jẹ́ bí irú àwọn Ashley, ẹ rí pé, <laughs> ẹ rí pé ọ̀rọ̀ Queen Naomi máa yanjú ni. Àwọn tó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tó máa ṣe ní kọ̀rọ̀, ọ̀tọ̀ ni nǹkan tó máa láwọn ń ṣe ní gbangba. Ó ti yé yín now ẹ̀yin èèyàn lé. So èèyàn dáadáa ni Dr. Elizabeth. Um, Queen Naomi dẹ̀ ti rí wọn. Ẹ mọ̀ pé Queen Naomi wà eh, spiritually very strong. Queen Naomi ti rí wọn wípé èèyàn dáadáa ni wọ́n. So ẹ jẹ́ ká ti ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ ká fi ibẹ̀ yẹn sílẹ̀. Ẹ jẹ́ ká máa lọ sínú gist tèmi. Ẹ wo ẹ̀yin èèyàn ilé, gbogbo èèyàn tó wà nínú palace náà mọ̀ pé Dr. Elizabeth ṣe bẹbẹ. Tí ò bá ń ṣe Dr. Elizabeth àti baba kábíyèsí ọ̀rọ̀ Queen Naomi yìí ò ní yanjú. Ká dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa nínú Olúwa, màmá Esther Ajayi àti màmá wa Reverend Funke Felix. Àwọn ni wọ́n dúró ti kábíyèsí lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú àdúrà bàbá wa Dèjì Ọ̀fàkúrẹ́ náà tún kí wọn náà wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà nínú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ ń kí agbógun àwọn àwọn kábíyèsí tó kù tán dá sí ọ̀rọ̀ yìí so kí wàá lẹ wá ń sọ ah Dr Elizabeth try gan mi ì tí ì rírú obìnrin yẹn rí tó máa ṣerú nǹkan tí Dr Elizabeth ṣe ẹ wá ní pé kí kábíyèsí lè kúrò nínú palace wá ìtàn máa lè kúrò nínú palace òun ló ń fẹ́ kí wọ́n kọ́ work together wọ́n lè lérò obìnrin báyẹn kúrò nínú palace torí kò ṣe nǹkan tí ò dáa àtìgbà tó ti dé palace nǹkan tó dáa ló ń ṣe Queen Naomi ò láwọn ò fẹ́ lórogún náà ṣùgbọ́n ìwà tí àwọn olórí yìí ń wù sí wọn ni wọ́n fẹ́ nǹkan tó bá ti ń mú okùn ẹ̀mí lọ ah èèyàn gbọ́dọ̀ wà very careful so ẹ̀yin èèyàn lé bó ṣe rí nìyẹn o ṣé ẹ rí ìgbà tí kábíyèsí tán fẹ́ Queen Naomi kábíyèsí gan ṣe mistake láti mú Ashley wá láti jẹ́ pé òun ló máa máa gbé gbogbo àwọn sacrifice tí wọ́n ń gbé nínú palace big mistake ni ẹni tẹ́ ń bá tẹ́ tó jẹ́ ìyàwó òun ló wá ń ṣe ogbó yìí ẹ̀dẹ̀ mọ́ pé kì í ṣe ìyàwó kan lẹ́ni tẹ́ bá ní kó ṣe nǹkan míì tó bá lọ ń ṣe nǹkan míì ṣe máa mọ̀ ni so ìtorí ẹ̀ ní ìsìn wọ́n ti ní gbogbo àwọn princesses oríṣiríṣi àwọn àwọn tó yẹ pé wọ́n ń gbé ẹbọ wọ́n ń ṣe ogbẹ wọ́n ti dé wọn nínú palace ní ìsìn so Dr. Elizabeth gbìyànjú mo fún wọn mo kan sára sí wọn èèyàn ni wọ́n so right now kábíyèsí ti sọ̀rọ̀ o wọ́n ní kí gbogbo wọn kó move lọ sí outside palace àwọn ò fẹ́ gbọ́ wòtòwòtò àwọn ò fẹ́ gbẹ́jọ́ bó dẹ̀ ṣe máa rí nìyẹn ẹ̀yin èèyàn so bí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nìyẹn o so kábíyèsí ti sọ fún wọn o wọ́n ní kí gbogbo wọn move lọ sí olórí quarters so bí wọ́n bá ṣe ń kó ẹrù wọn a máa máa update yín torí èmi mọ̀ pé olórí tóbi àti sisi ronke wọn fún wa wọn lè fún Queen Naomi ní problem láíláí àti Tèmítọ́pẹ́ the only person tá a ní tó lè máa fa wàhálà àwọn náà ní olórí kunkun méjì yẹn Ashley àti Mariam kò dẹ̀ sí nǹkan tẹ̀ lè ṣe ẹ máa kẹ́rù yín gbẹ̀yìn ni so God Almighty will bless you gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ọwọ́ tẹ fi ń tẹ subscribe like ọwọ́ yín ò ní kàn àpò gòkè ló máa lọ o ẹ ṣé o mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o God will bless you thank you so much God bless you share this video like and subscribe.